because ẹ lè máa tàn wá nílẹ̀ yorùbá tẹ bá fẹ́ jọba wọ́n máa jẹ́ kó yẹ yín pé ìṣẹ̀ṣe náà fi ń jọba ẹ lẹ́ẹ̀ gbọ́ tẹ bá wá débẹ̀ ẹ wá fẹ́ yí gbogbo ẹ̀ padà ó kù díẹ̀ káàtó ẹni tó bá ti mọ̀ pé òun ní súnmọ́ ṣẹ̀ṣe kó má súnmọ́ di ọba ìṣẹ̀ṣe ló bá ọba dé and èyí tíjọba ń ṣe nínú ọ̀rọ̀ ọlọ́ba dé òun ló pọ̀ jù torí mọ̀ mi mọ̀ ọ́ lọ́ fi ń ṣe ọ̀rọ̀ ọlọ́ba dé tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ pé lọ́sọ̀yọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ̀dẹ̀ rí àwọn yọmísì mo bá wọn sọ̀rọ̀ mo bá sàmì sọ̀rọ̀ mo bá bàṣọ wọn sọ̀rọ̀ ọba tẹ bá yẹ fún wa lọ́yọ̀ọ́ ẹ má ṣe lọ́ba gbẹ̀rù dání o ẹ má sọ pé torí owó lẹ́ẹ̀ fi síbẹ̀ àbí nítorí pé ọmọ gọ́vnà lẹ́ẹ̀ fẹ́ fi lu àbọ̀mọ pírẹ́sìdẹ̀ǹtì ọba bíi làmídì àtàwọn tó ti jẹ kí làmídì tó jẹ kábíyèsí rẹ òun la fẹ́ lórí àpèrè yẹn if not àágùn ò ní jẹ́ kó rọrùn fún wọn àwa lè lé ọba lórí ìtẹ́ta bá fẹ́ lé but a gbọ́dọ̀ gbọ́ láti ìlú yẹn pé ọba yìí kò ṣojúṣe nílùú àfẹ́ nílùú tàbí bá wọn lọ́wọ́ sí i àkànlò dédé gbé ránṣẹ́ ìtàlá lọ bọ́tọ́ bá tí ò bá ṣojú tí wọ́n bá mẹ́jọ ìwà sọ́dọ̀ tiwa padà rí pé lóòótọ́ ni ó ń fọwọ́ pàṣẹ sí lójú àlè bá wọn lé kúrò lórí ìtẹ̀. so irú ọ̀yẹ́ táwọn olú ẹ̀ bá wá. yes pé ọba àwọn yìí ó kó ìṣẹ̀ṣe náà fi fi jọba o ó wá débẹ̀ tán ó lóun fẹ́ rí nǹkan tó jọ ìṣẹ̀ṣe mọ́ ìlú òde fẹ́ báwo ló ẹ̀ bá bá máa rí wa kan bá wa bá sọ̀rọ̀ a lè yọ lórí oyè àníjẹ́ kó rí légé àníjẹ́ kó rọ́nà gbé torí o gbọ́dọ̀ fẹ́ jọba kán ní wàá wọ́pẹ̀ bí wàá ṣòro kan wàá ṣòro kejì kó ló ti gbọ́ kó ṣe gbogbo ẹ̀kan kó wá débẹ̀ kó wá rí pé wọ́n ti tòjú bo olóòṣà lọ́wọ́ òkú babẹni babẹni tí ò bá rí bó a gé dànù. bàbá ọba tó wá ń sọ pé kò ṣẹ̀ṣẹ̀ ń kọ́ gbogbo ayé náà ló mọ ọba tá à ń sọ yìí. mo ti sọ mo ní mi fẹ́ dárúkọ ẹ̀ mo ń ṣe tẹ̀lú táwọn ìlú ẹ̀ bá súnmọ́ wa ń sìn pé ẹjọ́ o bí ọba yìí ṣe ń ṣe inú gbogbo tó ń sọ pé kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ yẹn á mọ̀ pé nǹkan tó lè ṣẹlẹ̀ pọ̀. kò sóòsà pé àwọn ti dáwọ́ sanu mhm. àwọn gan àwọn gangan ni aláṣẹ lórí ìṣà. wọn ní òkun lọ. then ṣẹ́rí ṣẹ́rí ẹni tó bá ní kí ló fẹ́ ṣe ó yẹ kán ṣe hàn ó yẹ kán ṣe hàn irú táwọn ìlú ẹ̀ bá wá sí rubí kò gbà á lọ́sẹ̀ kan láti wọn ṣe tí ò ní rílé gbé tí ò ní rọ́nà gbé bọ̀ tí ìlú bá wá àkànlè déédéé gbéra bá ń lọ ṣe nǹkan kan bẹ̀ ṣó ti yé a gbọ́dọ̀ make sure pé ẹ̀rí wà fún nǹkan tá a fẹ́ ṣe ìta tó dáni lójú gan pé yes o kò ṣe pé a kàn rú òfin lọ fi ṣe nǹkan yẹn so tírù yẹn bá ti dúró gbogbo ètò kù ó kéré gan. ọ̀sùn sá ọ̀sùn sá two years ago. ìkànnì sọ yẹn gbogbo alamọ pé olúwo là ń bá yes olúwo ni but káwọn ọmọ òwò náà wá kán mẹ́jọ ẹ̀ wá bá wa ń bí bàbá yìí ń dà wọn láàmú nùlú wọn adé ṣiṣẹ́ lórí ẹ̀. glace ìṣẹ̀ṣe ilẹ̀ yorùbá náà ni a ṣe wà ọ́ lẹ́yìn àti tí wọ́n ti fẹ́ fún èèyàn lóyè àti ẹni tó fẹ́ dádé tí wọ́n ní wọ́n ń wò pèbí ìpèbí fáwọn atajọ́ ọmọ kékeré yìnyín kí ni kí ni wọ́n ń pè ní pèbí àwọn òṣèlú lẹ́tọ̀ọ́ láti wọ ìpèbí tó lóríṣiríṣi láàrin ilẹ̀ Yorùbá báyìí lónìí. ìpèbí ọba nìkan ló ń wọ pèbí àwọn olóyè kan tó bá fẹ́ joyè bíi jagunjagun gbà mí wọ́n lè máa ní wọ́n wọ ìpèbí but ọba ló ní ìpèbí kò dẹ̀ sọ́ba tí ò gbọ́dọ̀ wọ ìpèbí kó tó dórí àléfà olóyè bíi ibà ìbá náà lè wọ ìpèbí. àwọn jagunjagun máa ń wọ ìwọ ìpèbí yẹn kò dàbí títí tọba gangan. tòní ti kábíyèsí àwọn tó wá ń ṣerú ẹ̀sà gẹ́gẹ́ bí aṣojú ilẹ̀ yorùbá kí ni mẹ́sẹ̀jì olóyún fún àwọn ọba tó ń ṣerú eléyìí kí lè fẹ́ sọ fún wọn. tó ń ṣerú èwo. tó ń fi àwọn tó ń ní káwọn àwọn tó fẹ́ joyè ní ẹ̀rẹ́ joyè láàrin ìlú kẹ́ni kó máa wọ̀ pèbí kí lè fẹ́ kí ni mẹ́sẹ̀jì ẹni fún then ìlú náà gbọ́dọ̀ gbìyànjú àti máa kọrú nǹkan yìí ìlú gangan. ìlú gangan tó ti ṣe wọ́n gbọ́dọ̀ gbìyànjú àti máa kọrú nǹkan yẹn nígbà tó ọba ti kọ́ ó máa ṣòro káràpá tó ra bá wọn kọ́ ọba nìkan ló lẹ́tọ̀ọ́ àti wọ ìpè ọba tó bá wọ̀ pè bí tán tó wá dórí àpèrè tó ní tí ìṣẹ̀ṣe bá wò nǹkan tó yẹ kí ìlú fihàn náà ìlú gbọ́dọ̀ tún fihàn gbogbo àwọn ọba tó kù yẹn tó ń fihàn joyè tán ní kó wọ̀ pè torí ìjẹkújẹ yìí ẹ jẹ́ ká sì padà sí orí àwọn ọ̀dọ̀ àwọn lọ́balọ́ba náà la ṣì wà láìpẹ́ yìí ni fọ́nrán kan jáde tí àgbà àfáà kan gbàdúrà fún ọba aláyé kan bẹ́ẹ̀ ni ọba aláyé yẹn fi orí adé tẹríba fún àfáà yẹn kódà ọmọ Yíbò jẹ èrè ọ̀rọ̀ lára èmi ó ní kò sí iyì fún àwọn ọba aláyé nílẹ̀ Yorùbá mọ́ ó ní láyé àtijọ́ ni àwọn máa ń pọ́n àwọn ọba ilẹ̀ Yorùbá lé táwọn máa wò wọ́n bí ẹ̀rù jẹjẹ ṣùgbọ́n nísìnyí kódà ó sọ fún mi pé tóun bá pàdé ọba wa kan níṣẹ́ lòun máa náwó sí tóun máa bá àbọ̀wọ́ ẹ̀yin gẹ́gẹ́ bí èèkàn nílẹ̀ Yorùbá eh, kí ni ìmọ̀ràn tẹ́ fẹ́ fún àwọn ọba wa lórí ìṣesí wọn láàárín ọ̀pọ̀ èèyàn láwùjọ a tún máa lọ sí òde míì òde àríyá mi tó yẹ pé níta gbangba báyìí ni àwọn kábíyèsí mi ti máa máa jẹun epo máa dà sí wọn láyà kí ni ìmọ̀ràn tẹ́ fẹ́ fún wa. ẹ ṣe èmi gan ibi tí mo bá dé yìí gan ó lójú ibi tí mo ti lè jẹun ká má ti wá sáwọn wa then èyí tí àwọn ìjọba ń ṣe ń bẹ̀ òun ló pọ̀ tíjọba bá wa ń ṣe tiwọn àwọn aráàlú náà ká gbìyànjú àti ṣe tiwa ẹnikẹ́ni tó bá fẹ́ jọba ń sìn ó yẹ kí ìdánilẹ́kọ̀ọ́ tó péye kó máa wà fún ọ wọ́n máa tẹ́kẹ́ tó máa fẹ́ jọba wọ́n lè fún àwọn olóyè kọ̀ọ̀kan ní twenty twenty twenty million naira tó ń bá dórí ìtẹ́ tán tó wọ́n á rọ́bìṣì gbogbo àwọn olóyè yẹn ẹnu wọn dẹ̀ ti jẹ dòdò wọn lè sòdodo mọ́ wọ́n máa dáfá lójútó àti lódodo wọ́n á dẹ̀ rí pé yóò tọ́ síyàn yẹn bọ̀ torí owó tó fẹ́ gbà wọ́n á dẹ̀ gbé ẹni tí yóò tọ́ sí wọn á gé e sórí ìwé gbogbo àwọn kíni ẹ̀ ló ń ṣokùnfà àwọn kan tó ń ṣẹlẹ̀ then ọba tó jẹ́ pé gbẹ̀wò dání ló jẹ́ fún gọ́vnà gọ́vnà ló ti gbọ́ngbọ̀n tó fi débẹ̀ ọba kan lẹ́nu ọjọ́ mẹ́ta náà la gbọ́ pé lọ fẹ́rí ba lẹ́gbẹ̀ẹ́ gọ́vnà níta gbangba tí gbogbo ayé dẹ̀ ń wò. ó ti ẹ̀ kúnlẹ̀ ní ọkùnlẹ̀ síwájú gómìnà. ìtẹríba náà fún ni tí ẹgbẹ́ bá tẹ̀fẹ́ níbọ̀dì ni ọba aládé nílẹ̀ yorùbá wa lọ sọ́dọ̀ gómìnà òun tẹ̀ ń bẹ̀ níta gbangba lójú àwọn èèyàn irú ẹ̀kọ́ wo ló ń fi lélẹ̀ wọ́n lẹ́tọ̀ lu àwọn fẹ́ gbà. ẹ̀tọ́ wọ́n lẹ́tọ̀ àwọn ẹ̀tọ́ ìyàtọ̀ dúró náà ni ẹ̀tọ́ lu àwọn ló ṣe gbọ́dọ̀ ṣe kó kó kó kó di sẹ́rí kò dìgbà tó bá tẹríba fún ọba fún gọ́vnà or anybody tó wà ní àwọn positions kó tó di pé orí ẹ̀tọ́ ẹ̀ gbà èèyàn máa ń jà fẹ́tọ́ ẹ̀ ní tọ́mọ̀ ayẹ́ fún ẹ̀ ń gbà ni tọ́ bá dẹ̀ ń pèèyàn lọ́ba nǹkan tó gbọ́dọ̀ ní gẹ́gẹ́ bí ọba o gbọ́dọ̀ ní ó yẹ kí ìṣòro máa bá gọ́vnà kan láti bá ọba sọ̀rọ̀ bó ṣe wù bọ́ tó dáwọn ọba yẹn wọn ṣe nǹkan tó yẹ kán ṣe gbogbo agbára tó bá wà nínú ìlú kan ló gbọ́dọ̀ fi dúró ti ọba tó bá dúró bí ọba lóòótọ́ àti lódodo tí mímì kankan ò gbọ́dọ̀ mí tó wá fẹ́ béèrè ẹ̀tọ́ ẹ̀ ọ̀nà tó ló fẹ́ béèrè lọ́wọ́ gọ́vnà ṣé ọ̀nà palace ṣé òní kan ló fẹ́ rin ojú ọ̀nà yẹn ṣebí gbogbo ìlú ẹ̀ ló fẹ́ rìn irú làbọ̀rọ̀ máa lọ tẹríba pẹ̀lú orí adé níta gbangba ó gbọ́dọ̀ tẹríba fún president àwọn ti wà sọ gọ́vnà so ìdánilẹ́kọ̀ọ́ bọ́n ṣe ń wo àpèrè yẹn kọ́ máa fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ o gbọ́dọ̀ ṣe báyìí mọ́ o gbọ́dọ̀ ṣe báyìí mọ́ báyìí ló gbọ́dọ̀ ṣe o báyìí ló gbọ́dọ̀ ṣe o kọ́n lè jẹ́ pé tó bá ti lòdì sáwọn kankan sọ yìí ẹsẹ̀kẹsẹ̀ a máa gbadé lórí ẹ̀ wọ́n á sunra kì. bàbá ohun tá à ń gbọ́ ni pé wọ́n ní ọ̀dọ́ tí wọ́n mú joyè nílọ́lọ́ yìí wọ́n ló pẹ̀lú nǹkan tí ó ń rọ́bìṣì àṣà Yorùbá aláfọ̀dọ̀ aláfọ̀dọ̀ àwọn ọ̀dọ́ máa ń lọ fi síbẹ̀ wọ́n ní ọ̀wọ́n náà ti ń bá ìwà àbàjẹ́ tó pọ̀ jù ṣé ká padà sọ́dọ̀ àwọn arúgbó ni àbí kí ni ìmọ̀ràn tí. iṣẹ́ ọ̀dọ́ kankan ni a fi ń tanra wa jẹ ni ìgbà wo lọ́la àfihàn làbídì kú bàbá ìgbà wo ló jẹ ọmọdún mélòó ló ń gbà kan hmm. ìgbà thirty years old nígbà kan joyè ṣé ọ̀dọ́ kọ́ nìyẹn ẹ̀dẹ̀ ò gbé ayé tán gbé kò ń ṣọ̀rọ̀ ọ̀dọ́ ọ̀rọ̀ àìlè ọ̀rọ̀ olè ọ̀rọ̀ ojú kòkòrò ní nǹkan tó wà nílẹ̀ yìí tí ò bá sí yẹn ni ọba àìmọye àwọn àgbàlagbà náà tó ń ṣe nǹkan tá à ń sọ yìí tó ń jọba tó dẹ̀ ń ṣe nǹkan tá à ń ṣe ṣọ́ọ̀dọ́ làwọn yẹn náà ni so kò kí ń ṣọ̀rọ̀ ọ̀dọ́ ọ̀rọ̀ ìdánilẹ́kọ̀ọ́ tó péye ló wà ń bẹ̀ ẹni tó tọ́ tó yẹ tí fẹ́ẹ̀ kúnjù nìkan fi sórí oyè ọba. ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó.